látinú òkè ni wọ́n ti rán ni o ìyálé òun ni o ìyàwó òun ni o ọ̀gá òun bí iṣẹ́ ni o àwọn ọ̀rẹ́ òun ni o wọ́n ti ní nǹkan ṣe wọn ni o nǹkan ṣe ni wọ́n ti wà ní àkọọ́lẹ̀ tí ọ̀gá ní ṣe ọ́ alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì kọ́ sọ fún gbogbo ìṣòro tó bá bọ́ lójijì kì í ṣe téèyàn bá kú nìkan tó gba nǹkan kan lọ́wọ́ rẹ àìmọye yìí tó fún ọ tó dúpẹ́ rẹ àìmọye yìí tó fún ọ tó ṣe kíni tó dúpẹ́ rẹ sọ̀rọ̀ kálukú wá sí àdúpẹ́ làákàyè àdúpẹ́ ojú ẹlòmíràn mọ̀ kó wọn létí imú àmọ̀ kó wà ń bẹ ó nígbà tí ọ̀fìn kí bá dé kájọ wá gbé sínú gíláàsì ká máa bà ká máa bà tí ìnira ó mú yẹn nípa wọn ní máa rántí pé ọlọ́run ṣe ìdẹ̀ra fún ọ kì í ṣe gbogbo nǹkan ló fi ṣàdánwò fún ọ. ọ̀kan náà àwọn ẹni rí nínú àwọn sálàf ó ní ìlà àsọ́bátìrì mùsíbà ó ní tí wàhálà bá bá wọn olóhùn máa ń dúpẹ́ fọlọ́hún bá nítorí nǹkan mẹ́ta ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wàhálà wọn lámúyẹ̀kùn fìdí ni kèé ṣe ẹ̀sìn lọ́lọ́run gbà lọ́wọ́ wọn tọ́ba ìjẹ́sì ni àdáwò tó ń lójú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ma inda Allah min al-masahib akbar òun gbàgbọ́ gbogbo àdáwò lẹ́gbọ́n gbogbo àdáwò ní bàbá ọlọ́run ṣe ohun tó fi bàbá sọ́dọ̀ tó fún ọlọ́mọ ẹlẹ́ẹ̀kẹta lámúyẹ̀kùn fi lìsáàni àtà àṣùkọ̀rọ̀ láàbíà òun tún dúpẹ́ jọ̀ jẹ́ àwọn dàdáwò ń dúpẹ́ àwọn àwọn tó ń fẹ́ fi dúpẹ́ fún ọlọ́run ipe ọlọ́mọ ṣe tọgbà ilé ìjọ gbà yìí lẹ́yìn náà máa fi ẹni tí àdáwò bá wọn kò sí ẹ̀yìn anábìyẹn tọ́gbọ́n mo dúpẹ́ fọlọ́run ọba tọ́lọ̀ mo ní kó tèmi lọ fọ́ o ó sì fún lọ́wọ́ bàbá ní bàbá ní ọ sọ̀rọ̀ ń jáde alhamdulillah mo dúpẹ́ o tí èmi náà máa wọ́ bí mo ọ ọ bí dúpẹ́ ti ara ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ní kò ní lẹ́yìn náà èyí ó ṣe wa mú àwọn àdúrà àdúrà tí ọlọ́run máa fi ń ká kúrò anabi ni kòsẹ́ńtà dáwọ́ ọba tọ́ba ilé sọ pé Allahumma ujurni fi musibati ọlọ́run mọ́sá fún mi ní ẹ̀san lórí musiba yòókù wọ ọlọ́run mọ́sá làmí fún mi wàhálà musiba yòókù wa akhlif li khayran minha orin tó ju ìtọ́ gbà yìí lọ mọ́sá pé pààrọ̀ fún mi illa fa'ala dhalika bi àtúkọ́lọ́wọ́n ọba ó rẹ̀ lẹ́kún kọ́ wa fi orin pààrọ̀ àdáwò yẹn fún lẹ́yìn náà àdúrà kan sàdákà sàdákà sọdaka asọdakatu tẹrùdù ìbàdà ànábì ní ẹni tí ọba fẹ́ kí àdánwò máa padà sọ́run sàárà ni kó máa fi pàdé àdánwò tàdánwò bá ń bọ̀ tí sàárà ń lọ tí sàárà bá kéré àdánwò àdánwò ọbẹ̀ sí méjì ìdájọ́ padà sọ́run ìdájọ́ wọlé ní sàárà tó bá dáadáa yóò ti àdánwò sí ọ̀run bí wọn bá wá jẹ ẹ alówó mọ mímu alóúnjẹ mọ fi tọrẹ aláfọmọ gbòòrò aláàánú wọn sàánú bí wọn bá ti dùn yìí bẹ́ẹ̀ bàdà wọn bá ti ń bọ̀ kò sí ní tí ó dà padà àdàbẹ ní àdánwò sàárà ni wọn dà padà lẹ́yìn náà àdúrà kan wà nínú sitadẹ àdúrà yìí prayer thirty four àwọn tàbá ní sitadẹ kálọ̀ lè wò. anábì sallallahu alaihi wasallam anábì ní èyíkéyìí àdánwò tó bá báyà dògúnlẹ̀ tí ó fìyàn lẹ́kọ̀ọ́ kéèyàn ò fi àdó àyè súnmọ́ lọ ọlọ́run wọn sàánú yàn sara wàláhì tàlá ní èmi máa ń dáhùn bẹ́ẹ̀ èyí sì máa fún àwọn èèyàn ká máa ṣe bẹ́ẹ̀ fi o sọ sọ Allahumma inni ọba èmi lẹ́rú rẹ ibùdó ọmọ ibùdó àbàtì ọmọ ẹrú rẹ lóbìnrin náà sùyà tí ibi ẹni gbangba wá nínú báyìí ọwọ́ rẹ lọ́wọ́ wọ́n lọ ń fà mí lọ́jọ́ bá wò máa bí ń fi yahoo mú ìdájọ́ rẹ lẹ́yìn mi ó ti parí sínú láwùjọ àkóso rẹ àdìlù ń fi akọ̀dọ̀ ọ̀hún ètò ti kọ́ fún mi nínú kádàrá ọ̀sẹ̀ fún mi olóòlù mi kádàrá ọ̀lọ́dẹ̀ mi ìdí wù ọ lọkọ fún mi ìdí sì kọ́ lọ́dà àmọ́ alukara ọlọ́pàá wọ́n wá ń bùrọ̀ dípò lẹ́sìn mi wọ́n wà lẹ́kì pẹ̀lú gbogbo orúkọ tó ń jẹ́ sàmáyé tàbí nàfṣà èyí tó sọ́ra rẹ̀ àwọn àwọn zàlìtà òun fi ìdí tábìkì àti èyí tó kọ́ sínú tíra tààrí náà alukur'an àwọn alámtò àwọn ahadàmì yìí kí àbí ìtọ́ fi màkà nínú àwọn ànábì rẹ̀ àbáwọn àbáwọn ẹni ni. àwọn ìsìtàkàrí tábí fi ìlìmí lọ́mọ ibi ìdàbí àbí àwọn orúkọ tó jẹ́ pé ìwọ nìkan náà lọ́mọ tó ń débẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ màláìkà ò mọ̀ ànábì ò mọ̀ àlùjànnú ò mọ̀ ọlẹ́yìn ò mọ̀ mo fi kọ́nà bọ̀. àwọn kẹjà àlẹ́ al-Qur'ana rabbi aqalbi ṣe alukur'ani ṣe ń ní nǹkan tí ó máa mú dùnú bọ́ ọkàn mi wọnú aṣọ ìrìn tí ó máa jẹ́ ìmọ́lẹ̀ ìgbáyà tí ó máa tọ́ mi sọ́nà wọ̀jẹ̀dá àwòsàn ní ìwọ̀dàhà bàmí ṣé ó wàá ká ìbànújẹ́ ikú ò fún mi àti wàhálà tó bá mi yìí wọ́n lànà bí lẹ́yìn bá ti lè wí jálẹ̀ bí mo sori ilà adahaba lawu amawu bọ́lá wọn bá ti ń bọ báyìí wọ́n sì máa pa àdánwò rẹ lórí láyé màá fún sí fún yàn ọlọ́run sì máa sọ ìbànújẹ́ di ìdòwò fún yàn. ayọ̀kan rẹ̀ tó mẹ́ta rẹ̀ tó àmọ́ nídìí gbàgbọ́ wọn lọ́wọ́ àwọn àlùfáà wọn máa sọ fún wa wọ́n ní tọ́nà bá fẹ́ sí nǹkan fún yàn ní máa ń yàn níbi kéèyàn ó ṣe àdúrà ẹ lọ lè búlù wọn ìṣòro wọn lọ àmọ́ ó ní ìṣòro wọn kàdúrà àdúrà wọn lẹ́sùn hàn àwọn ọ̀tá rẹ̀ gbogbo ìṣòro tó wà fẹ́ni kọ̀ọ̀kan wọn èyí tá a mọ̀ wà ń bẹ̀ èyí tá a mọ̀ wà tọ́jú bá kan lọ́mọ bá a ní sọ̀rọ̀ kọ́lọ̀ àwọn tí wọ́n ń wọ owó ọlọ́mọsàbà rọ̀ wọ́n lọ́wọ́ àwọn tí wọ́n ń wọ ìyàwó ọkọ ọlọ́mọsàbà dá wọn lóhùn gbogbo àwọn tí wọ́n ń wọ ilé ọlọ́mọsàbà gbalẹ̀ fún àwọn tí wọ́n ń kọ́ ọlọ́wọ́ lọ́ba parí gbogbo àwọn tó dé pé àlàáfíà ni òsì lọ́ba fún lálàáfíà gbogbo àwọn tálíjà ló ń dà láàmú ọlọ́mọsàbà fún lálàáfíà àlàáfíà tọpọlọ àlàáfíà tara àlàáfíà tìsẹ̀mí ọlọ́mọsàbà ló fún wa gbogbo obìnrin tó fẹ́ kó ilé ọkọ ọlọ́mọsàbà mọ̀dó gbogbo ọkùnrin tó fẹ́ léyàwó jáde ọlọ́mọsàbà fún sọ́run gbogbo àwọn tí wọ́n ti wá wọn ta ta ti kọ́ lẹ̀ àwọn tí ò sí ìyàwó lọ́dọ̀ ọlọ́mọ àdá wọn lọ gbogbo àwọn opó ọlọ́mọ àrọ̀ wọn lọ gbogbo àwọn ọmọ olùkọ́ ọlọ́mọ àtọ́jú wọn gbogbo àwọn táà ṣiṣẹ́ ọlọ́mọ àgbàlódà ṣiṣẹ́ wọn àwọn òbí wọn ọlọ́mọ jẹ́rẹ́ wọn àdánwò ayé ọlọ́mọ kàkó fún wa àdánwò ìjà kìlámà ọlọ́mọ fún wa سبحانك اللهم وبحمدك أشهد أن